abájú gabir tàbí dáadáa sálàáfíà ni wọ́n sọ fún mi náà pé o ti wà ní wà ní kọmísọ́là ọ̀fẹ́dá. ìwé tí wọ́n ti rán ẹ látòmí. ṣé mo gbé ọlọ́ra pé mo fi kí sí bí ẹ ṣeun. tí mo máa ń bí ọ ẹ dákun ẹ fún mi ṣẹ̀dú méjìdé àbọ̀ láì. abájú gabir tí o sì yọ̀ ọ́. ìdí pàtàkì tí mo fi wá ní àárọ̀ yìí ó dá lórí ọ̀rọ̀ tí ẹ ti máa ń bá mi sọ pàápàá jùlọ látìgbà tí mo ti dé ní àti Arabic Saudit lórí ọ̀rọ̀ ìyàwó. dọ́k ń gbọ̀n wá ń bọ̀ wá yìí ìwọ ni. kò tí mo. Allahu akbar. ajá ni wà n ò wó lẹ o rí pèmí lọ́mọ yìí lọ ọwọ́ mi ló mú ah, gbọ́dọ̀ ọmọ iléèwò lè wọn àti pé bóòlù ọkọ rẹ jẹ. ọmọ báwo lè ní kì í ṣe Yorùbá ah. ẹ lọ́mọ bí ẹ ti máa ṣe ń yìí. Báwúrẹ́ ni. Èmi náà ma gbọ́dọ̀. Báwúrẹ́. ma lè mọ̀. Àwọn ò lè mọ̀. Ọwọ́ àmọ̀. Ọgbọ́n gbọ́ ọ̀nù ẹ̀. Èmi ti mọ̀. Gbogbo ọba ti ní ntọ́ ọba fẹ́ dá lára. Sọ́nà tí ì gbà yọ. Dídé ìmáàmù láàárọ̀ yìí náà ó fojú sú gbọ́n wọ́n tiẹ̀ imú ló mú mi sí ni o mú mi sí mú ṣùgbọ́n gbogbo tí n bá sọ fún ọ ẹ̀yìn etí nígbà àti wo àtìyá rẹ èyí tí n bá sọ bí àṣetẹ̀mí tí n bá pa kèé mú. ìwádìí àlìmọ̀ tẹ̀gbẹ́ ni mo máa sọ fún ọ sórí ètò dáwọ́lé yìí lónìí lórí ọ̀rọ̀ ọmọ rẹ pẹ̀lú ìyàwó fa wíkẹ́tọ́ lọ́rùn lọ́rẹ̀ mú wáyé èmi rẹ̀ ọ́ fà yóò tóra wọn báyìí wáá jẹ́ sọ fún wọn bàbá ti ṣe là wí ẹnìkan ẹ̀yìn àná ẹ̀ lòdì báyìí ni mo sì ṣe kì í yí padà lógún ọdún tọ́ba ẹgbẹ́ lórí ìlú gbó sí ọmọ ìran mi ìran fẹ́fẹ́ yàtọ̀ sí ìran tèmi Yorùbá èmi ẹ̀ ti ṣe àgà ètí ń bá wí ní ọ̀sẹ̀ tọ́ba ẹgbẹ́ lórí rẹ̀ níṣẹ́ mọ́kọ̀ ọlọ́mọ láyé àtọ̀run gbogbo ọtọ́ bá tẹ̀lé ọbẹ̀ tẹ́tẹ́ kẹ́ tẹ̀lé ìyá yín ìmáàmù náà owó ní ìsẹ̀yìn aláàjì ṣùgbọ́n mo mọ̀ wípé níbo ti múra láti rọ̀lẹ́ àná tí ń wú ìlera mu ẹ ránṣẹ́ sí ìmáàmù ẹ ránṣẹ́ sí ìmáàmù ọ̀rọ̀ tẹ́ ẹ lẹ́sọ̀ bó ti mọ̀ pé lórí èyí tí mo fẹ́ sọ kọ́ lórí tiẹ̀ ni ìmáàmù owó mi kí n sẹ̀yìn aláàjì lónìí àlọ́rọ̀ mọ̀ ìmáàmù mọ̀ sọ̀rọ̀ lónìí mọ̀ sọ̀rọ̀ bàbẹ̀ yìí aláàjì Non, c'est nọ́ọ̀sì sọ ọ̀ṣẹ́ lè ṣàtìkìlẹ̀ ní ẹ̀dẹ̀ sísẹ́ náà tẹ̀lé báwo lẹ́sìn bá mi rí alájí láti pẹ̀tù sí wọn nínú ẹ dákun ẹ̀yin nìkan ló kú báyìí tí mo ní ẹ jọ ẹ jọ alájà. inú ilé pẹ̀tù sálàjì náà lérí ọ̀rọ̀ tí alájí sọ orí ẹ̀rọ lèmi gan dúró sí o lórí ẹ̀ ni mo dúró sí mi ò lè fara mọ́ kó lọ gbé ọmọ báwo lè fi áká mi mọ́lé. alájà ká tiẹ̀ ni mo bá tiẹ̀ ṣe ní tí ò dáa mhm. ṣé báyìí lẹ bí mi bálájì bá ń ṣe bí wọ́n ṣe ń ṣe ó yẹ kẹ́yìn ó lè comprehend mi àti wípé mi ò tí kọjá yé mi mi ò tí kọjá yé mi bàbá mi tó bínú wọlé sì fọmọ bíbí ìlú Èjìgbò ní Nàìjíríà ni ẹ̀yin tẹ́ jẹ́ ìyá mi wọ́n fẹ́ yín láti Kútọ́nù nílẹ̀ àwọn àjàṣẹ́ ṣé tèmi bá wa lọ fẹ́ bawulé kó ẹ̀ lè máa rẹ̀. Abdulkabir o sọ fún mi pé ńgbà tó ń bọ̀ wá láàárọ̀ yìí o gbéwèé tàwọn òfin àkà fún mi o sọ bẹ́ẹ̀ fún mi o ní bàbá ẹ̀ Nàìjíríà ní ibẹ̀ náà o sọ fún mi pé láàárọ̀ yìí pé nígbà tó ń bọ̀ o ó buwe ìtàn wá o ó wàá ta sí mi létí bí wọ́n ṣe fẹ́ mi láti àjàṣe lọ séjìgbò o sọ bẹ́ẹ̀ fún mi ìyá lérí ẹ̀ náà ìwọ náà fẹ́ fi fẹ́ ìbò àárín ìwọ ló wá pa o ìwọ ló pa o àníwọ̀n ló pa tó o bá ti lè fẹ́ ọmọ nàìjíríà àìmọye ìlú wà ní nàìjíríà tó lè fẹ́ bẹ́ẹ̀ náà sì tún ni nínú ìlú mi tó jájàṣẹ́ àwọn mọ́pọ̀ mẹ́ tó lè fẹ́ tó o bá ti lè rí èyí mi èmi ò fara mọ́ ọmọ o mi ò fara mọ́ èmi ò tọkọ̀ mi bá sì sọ orí ẹ̀ náà mi ọ̀dà alága. bí o tiẹ̀ gbọ́ nǹkan sọ mm. ó sáà ti lójú tó fi ń wò mm-hmm. ẹ bá mi fàmọ́ra ẹ dákun. kí n fàmọ́ra ọ̀rìn fàmọ́ra ihun tí òyìn táwọn ọbẹ̀ fún ṣé kí n fàmọ́ra ni kí n fàmọ́ra má ṣe rí sàrà. tilẹ̀ ń ẹ̀ máa tilẹ̀ ń fọ ẹ̀ máa bọ̀ ifo lè di sèké ọ̀rìn dìde fẹ́ la ẹ̀ka fẹ́ sà. alájà. ebo ni ìfàmọ́ra ni. mo ti bọ́ mo ti bọ́. kóòlù. orí bèbè. ṣètò bẹ́ẹ̀. ce que tes parents te demandent. Eh, Hé, la pauvre. Tu préfères la séparation Séparation Non. Mais pourquoi Mais il me demande de marier une fille Yoruba. Hum. Moi, il quand est Maman, s'il te plaît, j'aime ton fils. Pardon, laisse-moi. Ah Mon pied ah Aladia oui? ah Pardon. Ah Excuse-moi. Lève-toi. Tu n'es pas blessé, j'espère. Aladia, kí ni ẹ náwó yìí? Ẹ ti ọmọ ọlọ́mọdà náà. Tí a kúrò sórí mi n tẹ́ ẹ ṣe ó ti yé mi báyìí èmi rò pé ọ̀rọ̀ àwàdà lẹ bá mi ṣe tẹ́lẹ̀ ni mi ìmọ̀ pé dúró lórí ìpinnu yín ìyá bá problem ẹ dúró pẹ̀lú ọkọ yín èmi náà dúró pẹ̀lú ìyàwó mi sátibọ́ ẹ ṣe Nadesh alo. Salut. Mais c'est pour n'est pas encore arrivé Hé, le monde. Bonsoir. Ça va Oui, ça va. Et eh, ma femme Non, calme-toi. Elle a accouché? Calme-toi. Calme-toi. Calme-toi. Viens. Tu as vu Elle est fait venir parce que Koul est venu me voir. Mm-hmm. Mm, il est venu me voir parce que sa fiancée, en ce temps-là, Nadège, elle est fidèle dans mon église. Et quand ils sont venus me voir, ils m'ont dit qu'ils devaient se marier. Mais vous voyez, Dieu même m'a permis cela. Dieu a dit, l'homme quittera son père, il s'attachera à sa femme et ils vont faire une seule chair. Donc, c'est normal que des personnes se marient. Et quand ils sont venus me voir, je n'ai pas trouvé d'obstacle à cela. Il fallait que le mariage soit fait. C'est ainsi qu'on a fait le mariage. Mais le même Dieu aussi, il n'a pas dit à l'homme ou bien à la femme de ne pas respecter ses parents. Dieu a dit qu'on doit honorer ses parents. Alors aujourd'hui, ça fait près de trois ans que je ne les ai pas vus. Nadège, mais je ne la vois plus. Elle ne vient plus au culte. Et seulement hier, ils viennent m'exposer un problème. Parce que Nadège est enceinte elle ne peut pas accoucher. Et c'est un problème qui est très difficile. Le docteur même leur a dit de partir à la maison et qu'à l'hôpital, on ne peut pas régler. Vraiment, on voulait aller vers son père, mais il m'a dit que avec son papa, ça sera très compliqué. Il fallait qu'on vienne vers vous. Vous qui êtes sa maman. Vraiment, maman, on sait que c'est difficile. Et vous, on manque de respect. Mais comme vous êtes la mère, avec le cœur de maman, on est venu vous demander pardon. Pardon. Pour que cette situation-là soit réglée. C'est pourquoi on est venu vers vous, maman. Merci, pasteur. Adé. Voilà, bon, je suis marié avec George. Kabir? Tu ọ̀rọ̀ tí wọ́n sọ ọ́ lẹ̀ nísìn ṣé ni ara fún mi náà nígbà mo ti tí mo ti rí àgbélébù Jésù ní ọrùn ẹ àti ń pé o tún wọde tíṣe ti ara fún mi ṣé gbogbo ọ̀rọ̀ tán sọ ṣé bó ṣe jẹ́ nìyẹn dá mi lóhùn o gbọ́nà ṣé ṣé èṣù ni kàbí ṣé ìfẹ́. Nous allons remettre le trophée au parrain qui va à son tour le remettre à ces deux journalistes nigérians, Mr. Olotu et Mr. Isiaka. Monsieur le parrain, vous pouvez remettre le trophée à ces deux journalistes. Hein. On les ovationne encore. On les ovationne là Vous avez mis le trophée, Mister Oloto et à Issiakana. Hein. Parrainé par monsieur Kapiro Je viens très très fort, qui font beaucoup de la culture. Le parrain est demandé sur la piste de danse. Le parrain Kabikoz, le grand Kabiro sur la piste de danse. Ah, le parrain Kabiro. Qu'est-ce que c'est Cool. Je t'écoute. C'est la Bible. Bien sûr, c'est la Bible. C'est pour te prouver mon amour et ma sincérité envers toi. Cool. Oui. Avec ce que tu viens de le dire et ce que tu viens de me montrer, je te promets, je ne vais jamais te décevoir jusqu'à la fin de ma vie. Tu as dit ça Oui, cool..! Et moi aussi, je te dis que j'aimerais te voir à mes côtés jusqu'à ce que l'amour nous sépare. Cool. J'ai un cadeau pour toi. Un cadeau Oui. Pour moi mhm. Ça va me faire plaisir. Ferme tes yeux. Bon, c'est fait. Fais tes yeux. Oui. En tout cas, les mots me manquent. Je ne sais pas comment te remercier. Ne t'en fais pas, mon amour. Tu es la femme de ma vie. Toi aussi, homme de ma vie. Bon, pour les gestes que tu viens de faire, mhm. dis-moi tes 10. Mhm. Je veux que tu m'épouses. T'épouser hein? Oui.

pardon. Pardon. Vraiment, vous avez raison. Sincèrement, il n'y a pas d'excuse à cela. Mais avec votre cœur de maman, essayez de voir ça. Asseyez-vous. Ńbo wá ni ẹni mambolo ó Hein? Où ńbo ló wà o. Ẹ́ ó wà níbo? Ń gbọ́, ó bẹ́ẹ̀ nulẹ̀. Ibi jẹ́ bí hospital village d'auto. Ah Hey Pasteur, ils ont fait coucher femme enceinte dans la maison. C'est vrai, maman. Calmez-vous. On va voir tout ça ensemble. Oh, y'a dialogue, maman. Dis-le, moi, dialogue, qu'a dit qu'il fait. Oui, je vois. Je vois, maman. Effectivement, je vous l'avais dit, la situation est vraiment grave. Mais aujourd'hui, on ne peut pas laisser les deux dans cette situation-là. Maintenant que les médecins disent qu'ils ne peuvent rien, l'homme dit qu'il ne peut pas. Il n'y a que Dieu maintenant qui peut régler ça. C'est ce que je vous expliquais tout à l'heure, maman. On a besoin sincèrement que vous pardonniez à Paul. Il que Dieu même puisse faire ce travail-là. Et aujourd'hui, pour que Dieu travaille, il n'y a que la prière. C'est pourquoi on va se disposer pour prier. Ma fille, ma fille, ça va un peu. Du courage, hein. ça va aller. On va, on va. Père, éternel Dieu, je voudrais te dire merci pour cette grâce. Oui. C'est une grâce parce que tu as permis à deux jeunes gens aujourd'hui de te chercher. Ils sont venus vers toi, ils se sont éloignés aussi de toi. Et après trois ans, tu as permis cette situation-là pour qu'ils te cherchent. Seigneur, c'est pourquoi aujourd'hui, je voudrais te demander encore ta grâce pour que tu fasses accoucher cette fille. Il n'y a que toi maintenant pour résoudre ce problème. Les médecins ne peuvent pas. Il n'y a que toi, Dieu. C'est pourquoi, Père, une fois encore, tu vas te glorifier. Cette situation va être pour ta gloire, Seigneur. Seigneur, fais-la accoucher. Guéris-la. Au nom de Jésus, j'ai prié. Amen. Amen. Encore, euh, on va vous laisser. Merci. Merci. Cool. beaucoup de courage. Nadège, sois forte. Tu as compris Merci. pasteur. Bon, cool, je vais l'accompagner. Je le faire tout à l'heure. bó wà ní ṣó wá jẹ. ó ti wá sọ èmi báyìí o mi ti á Tu ohun tí mo lè ṣe sí i ohun tí mo lè ṣe ní sáà fi kí ṣe apàlájì Taofik kí ṣàlàyé fún tó bá di alẹ́ ìkúwọ̀ náà kó wáyè lọ́nà kan náà kó lọ yọjú sí i kámọ̀ bàbá ṣe ṣèyí gbà o nǹkan kò gbọ́dọ̀ sọmọ yìí o ìbẹ̀rù ogun ni o ṣó ti gbọ́ èmi ò ní pẹ́ o torí ìdágbére fàlàjì tí mo bá sì pẹ́ jù mo lè bẹ́rù mi pa o lọ́wọ́n bó dúró tiwọn lọ́wọ́n bá yanjú ẹ̀. ẹ̀yin ní o tí mo lè ṣe sí. kò ní sọ̀rọ̀ láti ọ̀gá ọmọ bàbá tó bá lọ́ọ̀lá máa rí náà. Sergei, Andrei. Kabiru. wọlé ẹjọ ẹjọ Ali adéjọ làwọn gbà yìí o adé ẹnìmọ tọ́lá ìrẹ́wúlé di ọ̀sán mo ṣe é wà tìkà dúró jẹ́jẹ́ lójú fún mi. ní kó mọ́ fẹ́ ojú fọmọ ẹ lóyún tó àti jẹta lọmọ yẹn ti rọbí lọ́wọ́lọ́wọ́ báyìí tó gbà tá a dẹ̀ dé hospital láàárọ̀ ẹ̀ ní dókítà discharge wa kó lọ hospital wọ́n ní ká máa gbé lọ lóògbé ká lọ fọwọ́ lítò. Adé, wọ́n ti kẹ́ ẹ̀ lóye ìgbàlá yín kò sí sí gbèsè sí Kabiru. a sì wọlé wọnú ilé mi bẹ̀ wá ọdún kele rò tí mo ti fojú kọ̀ọ̀kan yìí dáhùn tí mo bá pe nọ́mbà fún ǹjẹ́ ọmọ gbé e? dáhùn adé ẹbí ah, tí mo bá ń parọ́ ọmọ já mi Kabiru lórí pé má fẹ́ máa ná ní gbogbo àdọ̀tẹ́ sí. adébítì ni ọmọ ìwọ yìí kò sí ọmọ gidi ní ara rẹ ààrá fa ààrí àsápò díẹ̀ kí rárá àbọ̀dé sáwùdì rẹ rèé ọmọ ló sẹ́ni ó mọ ló sẹ́ni àgbélébùrú tó ń gbé káàkiri ẹ̀mí ló lọ́ bá ń sàràfà aláyìí ti ti ẹ̀ ń bìtì àbí àwọn ọmọ mùsùlùmí kọ́ lélẹ̀ adé sẹ́ni tí wọ́n náà sẹ́ni yìí. ìgbàjọ ní àbáyọ o tiẹ̀ tó wá pàápàá kí n rẹ́ lò ìgbàjọ rárá náà wa agídí òsì agídí ìranà agídí rárá dáadáa tí ò gbé débi kankan ẹ mú kí ló aṣọ lè sí kí ló abẹ́ká ṣe sí. aláàjì ọbẹ̀ ti gbọ́n ọmọ lọ́wọ́ aṣọ́gbẹ̀ ọbẹ̀ tí n tó ṣe ọ́ ni. ọ̀pá mi. وعليكم ورحمة الله يا رمضان ولي abọ́kọ mi akújọ́ mẹ́ta. ẹ̀jẹ̀ jìkọ̀. aláàjì hmm? ohun ni mo gbọ́ ohun tí mo ti di òkú. ọlọ́run ní bá dáadáa wá jẹ́ bàbá ọkọ rẹ mo rí nìsín kó ti lọ fọrùn kọjọ gòdì wálé ọmọ ìjọ síta ni ọmọ fẹ́ tọdọ ta gbogbo wa sí ọmọ náà ti lóyún débi pé ọmọ náà ń rọbí lọ́bàá kò lè da ọmọ bí nítorí ń rínú o. bàbá ọkọ mi ó ti tó ó ti tó ẹnu ojú nù ọmọ sùn fún mi ọ̀dà alájí sálàjà wa ti gbọ́ sọ̀rọ̀ yìí bálájà ṣe ń bá mi sọ̀rọ̀ tán kọ̀pẹ́ rẹ̀ ni wọ́n wọlé sínà ń bá tilẹ̀ dànù ta lòun. ó ti tó bàbá ọkọ mi ó ti tó ọlọ́run ọba ni ṣe ń rọrùn alájí ẹ dákun torí tọlọ mo fànáàbò wa Muhammad bẹ̀yìn ẹ̀yin náà lẹ́bàá ni ṣe ń tọ́pọ̀ nínú iṣẹ́ yìí o bàbá ọkọ mi ó ti tó ó ti tó ọlọ́run ó ṣàánú ọlọ́run ó ṣe ní rọrùn fún wa. adé mo mú dání lójú pé kò ní sọ̀rọ̀ láṣẹ ọlọ́run ọba màá gbìyànjú tí mo bá lè ṣe lé lórí èmi gángan ò tó bẹ́ẹ̀ láti kojú aláàjì wọ́n máa ń máa ṣe lè rí àwọn Nigerian community báyìí pé wọ́n máa ń gbòòrò sí wọn lẹ́nu dáadáa àwọn náà lè bá a bá wọn sọ̀rọ̀ tọ́rọ̀ yóò fi níyànjú ẹgbẹ́ mi kò ní sùn láti ọlọ́run bá. bàbá ọkọ mi ò ti tó jókòó ẹ jókòó ẹ jókòó. ok ok má wọlé jẹ́ kí n sì ètò ìmọ̀ báwo ló ṣe fẹ́ rí wọn. ààrẹ mo kí ẹ kú ìjókòó mo kí gbogbo Nàìjíríà community mo ti wá rí àìkú mo ti fi púpọ̀ àlàyé fún ní alẹ́ àná àwùmí kẹ́ bá mi nà ń bẹ̀ kó lè bá ibú wa táwa ní orí ìjókòó. Alhaji Isiaq. náà ààrẹ. mo kí ó pọ̀. ẹ ṣeun. ọlọ́run ní bàbá mi jẹ́. àmín. nítorí nítorí ẹ̀ka ẹ̀rọ ni àwọn bàjẹ́ sí. àmín àmín àmín àmín. kí bàjẹ́ wọn fún wọn bá nǹkan yìí tó ní ìmúfúrẹ́sẹ̀ pé ọmọjọ́ sí tẹ́lẹ̀ kíkà dúró ọmọ fẹ́ ó ti fi ọmọ náà wò ọmọ náà sì ti lóyún láti jẹta lọ́wọ́ náà ti wà ní ìwòsàn tó ń rọbí tí ò rọmọ bí wọ́n wá ní kí wọ́n lọ fẹsẹ̀ létò ni mo fi ránṣẹ́ sí yín o. àwọn wí náà wọ́n wá gbé mi báyìí ọgbọ́n tẹ̀ ń dá nìyí. tẹ́ẹ̀fì ní máa bọ̀ wá bí nígbà mo ti rí nísàlẹ̀ ní kíní kọ̀ǹgàn kọ̀ǹgàn ẹnu bí ẹnu àrùkú tọdú ọ̀nà yìí mo ti mọ̀ pé kankan mẹ́. alẹ́ àlìmọ́ àti wọ́n àtọmọ rẹ ibi ẹgbẹ́ bá mi dé ẹ wá ẹ wá bá rẹ òótọ́ bá wá bá rẹ wọ́n mọ̀ lóńgbò a bá ní ọmọ dẹ̀tẹ̀ tó lóun ọ̀ dẹ̀tẹ̀ eléyìí lè dànù gbogbo lójú tẹ́tẹ́ kọ́mọ rè gbé bẹ̀. bí wọ́n bá wá ní nǹkan tí wọ́n ṣe sí ìyá èrò jókòó yìí kí wọ́n jọjọ gbọ́n tí wọ́n ààrẹ èyí tá ìpèmí sí yìí sọ̀rọ̀ mi. yíyá sọ̀rọ̀ mi dèdè ẹ́. it's okay sit down sit down. ah, ah. <laughs> my president you see yesterday night alhaji taofeek came here everything wey you talk i hear but i think say i no dey hear yoruba you see alhaji this problem Now you cause am na you cause am okay tell me have you ever take your pikin go to nigeria nigeria our fatherland aishi chukwuemeka ozoma of akwa ibom all my pikin in nigeria now now now now Now me and my wife dey abidjan you see. I am that woman. You dey look. Make you talk. Thank you very much. Talk now. Thank you. Alhaji, ọ̀rọ̀ tó wà nílé yìí, dèdè wà dúkà, ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Torí pé Yorùbá sọ̀rọ̀, Yorùbá pòwe sínú ẹ̀, Yorùbá ní ọmọ tá ò kó, agbélé tàbá kó tà o. Èmi ò ní sọ̀rọ̀ púpọ̀ o. Ẹ̀ǹpẹ́ ẹ̀ǹpẹ́ o, ṣèfìní. Hmm. Ààrẹ, mo kí ni o aláàjì ẹ kú ìjókòó alájà èyí ni mo fẹ́ dojú ọ̀rọ̀ ikọ̀ torí pé obìnrin abiyamọ̀dẹ̀ ni yín tí ẹ bá ń rọ bíi wákàtí kan gan amọ̀ bó ṣe máa ń rí lára jùkúdìkú wọn lọ́mọ etí wà lọ ọsibítù láti jẹ ta ẹ̀ẹ́dẹ̀ rí kankan ṣe sí i alájà ẹ wá nǹkan ṣe ṣe rọ́rọ̀ tó wà nílẹ̀ yìí o àti pé mi ò tiẹ̀ lọ́rọ̀ púpọ̀ pẹ̀lú yín ṣé rí àjọṣepọ̀ tó wà láàrin nàìjíríà pẹ̀lú Côte d'Ivoire ẹ má jẹ́ kó ti yín bàjẹ́ o tó ráwọ̀ ní ọ̀nà míì táwa ti ń jẹun tó jù ilé ń lọ dán ẹ wá nǹkan ṣe sí i. ọmọ tèmi ò jù bẹ́ẹ̀ yẹn lọ. gaskiya ni. aláàjì aláàjì. aláàjì ni mò ń gbọ́ lẹ́nu rẹ̀ ajá ni mọ̀ bí n bá tún gbọ́ aláàjì tí n bá rán sí anvilọ́ọ̀pù gbàjú sí ọ fàlàfàlà lójú rí ọ̀yà wèrè ló ń pè mí ni àbọ̀sẹ̀ mi wọn mọ̀ sí mo ṣe ni sọ́nà lọ bí àbọ̀ máa fi ọwọ́ wá mi nígbẹ̀jọ pátá ìjọjọ dé tán ìjọ tó pàyọ sí mi nu awínì ìsìn wọn lọmọ tá a kọ yóò gbèrè tá a kọ tá ọmọ èyí ń bẹnu ọmọ sẹ́yìn ọkọ ọmọ tí ó fi odidi ọdún mẹ́rin lè gbé ilẹ̀ Egypt ó sì lọ ó dé ó rè é fọdún márùn gbé ilẹ̀ lárúbáwá lọ ní Saudi Arabia ó lọ ó dé ebẹ́ kọ̀ ló bá lọ wọ́n kọ̀ jù báyìí lọ. kó o sì lè mú yàwó wá kọ́ ọ fẹ́ yàwó kí n fẹ́ yàwó fún ọ n ò kú tí ìfìgbà kan sí máa rí bí ọkọ òun èkì ìfẹ́ mi fọ́ mọ́ ìwọ yìí náà la ní oore ṣe bẹ́ẹ̀ wá àwa rè mú mú mú wá bó sì ní wọn fẹ́ ọ̀rẹ́ mẹ́fẹ̀ ni mo ní wọn fẹ́ ọwọ́ amúyàwó ọ̀hún níjọ́dá tó obìnrin jáde lórí ọdún kẹta rèé o tí mo ní ojú ìlú kẹwẹ́ yìí ah olójú èyí ọdún kẹta rèé. ìyá ẹ̀tọ́ dá gbogbo ẹ̀ lẹ́nu ilé mi tí mo kọ́ sí Palmera ní Riviera lọ́hùn láàrin àwọn mínísítà pé n ó ti máa sinmi. ń dé tọ́mọ̀ fọ̀gbọ̀n kan ọgbọ́n ẹnu yìí tìrìn àjò dé ìyá ẹ̀ lọ́mọ kọ́kọ́rọ́ lé wà lọ́wọ́ mi tọ́lá fi pẹ́pẹ́ sẹ́ o ni n bá lè gbé kọ́kọ́rọ́ n bá lè gbé kọ́kọ́rọ́ líle náà òun ni kò lè mọ ẹgbẹ́ bẹ̀ òun àtàwọn àbúrò rẹ̀ pé mọ́kàn sí ọlẹ́nu tọ́lá lọ́wọ́ òun kọ́kọ́rọ́ lé lọ. ọmọ tó rí ìkẹ́kọ̀ọ́ tó dé ohun rèé ẹ wọrùn rẹ̀ àgbélébùú ní ìrọ̀rùn rẹ̀ yìí ẹ wo iye ti dẹ́tí létí dẹ́tí létí nìlé yìí ọmọ èyí ò lẹ́ni wá tẹ̀lé kí n wọn ẹsẹ̀ lẹ́sẹ̀ n tí mo ní ọmọ ṣe tọ́dọ̀ ràn sí lọ́wọ́ kémi ó lè máa bá yanjú rẹ̀ báyìí ni wọ́n ṣe nǹkan mi èyí padà láyé lẹ́yìn ó lè gbọ́dọ̀ mi lẹ́gbọ̀n dúró sí. alájí ń bá tiẹ̀ lórí ọ̀dọ́. ẹ̀dùnkú alájí. sí iyọ̀. àbúrò àbí kílẹ̀ pé ọ ọyá dọ̀bálẹ̀. dọ̀bálẹ̀. bẹ́ẹ̀ lọ ọmọ mi tọ̀ wá báyìí. bàbá mo kí yín o alájí àbí sùúrù ẹ̀yin àgbàlagbà tó tó sọ bí òwe o ẹ rí alájì. díẹ̀ lọ́wọ́ ọmọ tó yọ ọmọ burúkú púpọ̀ lọ́wọ́ àwọn òbí ẹ̀. ẹ rí alájì tí ìbá ti pé lónìí mi ò mọ̀ pé kábírù ò ní jẹ́. níbi tá a ti máa ti fàájì nu wáàtì lọ́rùn ni mo ti máa ń kábírù kúrú kúrú lèmi mọ̀ jẹ́. tí n bá lọ bẹ lọ́wọ́ yín kábírù rèé ìjókòó rẹ̀ ń bẹ nínú àkọsílẹ̀ nàìjíríà kọ́mìtì láàrin àtòun àtàwọn àbúrò rẹ̀ yìí láyé kí o tó ń dálẹ̀ bí o àwọn ọbẹ̀ lọ́wọ́ o tó kó láyé. alájì náà mà rẹ alájì Isiaq ẹ gbọ́n tí haúsá sọ ó ní ọmọ tá a kọ́ ní ó gbélé tá a kọ́ tà ọ̀rọ̀ ló sọ àwọn àjọba aláàtì máa ń sọ pé àlè lọ́mọ burúkú káfíńkẹ́ kò pa gẹ́gẹ́ bí ààrẹ Nigeria community mo ń pa àṣẹ báyìí ẹ tẹ̀lé kádùrú lọ ibi tí ọmọ yẹn wà. lórí gbogbo ohun tí ń ṣẹlẹ̀ ọ̀kan kan sẹ́yìn rẹ mo mọ̀ pé wọ̀rọ̀ ń kọ́ ọmọ yìí ní kọ̀ọ̀kọ̀ gbogbo wà bá ọmọ yìí bẹ̀rẹ̀ sí àdẹ̀gbà àtàbúrò wọn gbogbo ẹ̀ lọ́wọ́ ẹ̀ wà ètò sì ń ṣe ni òun múra sí. àyàfi bí n bá wà bọ̀ bẹ́ẹ̀ yìí ọ́ ní sùn tèmi ló yàgò nínú ní ìrì tó ń ṣe bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. ibà wa wò yẹn láàrin ẹ̀ńtà ò ní já lóhùn ah! tọ́ba yá àmọ̀ yẹn gbélé yìí sọ́yìn pé ẹ̀ǹso ẹ fọ̀kọ́ lórí ẹ̀ka náà. àbọ̀ abálọ̀ ọ̀rọ̀ tiẹ̀ nítorí tiẹ̀ adé àsọ ọmọ kọ́ ọmọ ìyá jíjà. Afro-Brasil, Brasil, Brasil, Brasil, Brasil, Brasil, bí wọ́n ọmọ rẹ̀ ń bá mi lọ lè. bọ́nà kí lẹ fẹ́ ń ṣe fún yín kí lẹ tún fẹ́ ń ṣe fún yín kí ni nǹkan tẹ́ ẹ fẹ́ ń ṣe fún yín. ajá ni mà ọmọ ní pami lówó kọdà ńlẹ̀ yìí kí n gbà fún ọ. ẹnì kan ò lè lówó padà síbi tí ó wù mí bá. ìlú ẹ̀dì sí aka ìdí ń dókòó nílẹ̀ yìí tó mẹ́rìnkẹ́ nínú yín. ọmọ sẹ́ni pami lówó kọdà ńlẹ̀ yìí sáyidá abdulkabir adé ìwọ àtọ́lẹ̀ rẹ̀ ń tẹ́ ẹdẹ nìyí

Si la même malheur ma fille, vous allez comprendre. Espèce d'étranger que vous êtes. Alors, alors, hein. alors, mais c'est pas vrai. Alors, je vais ma C'est elle est là, c'est ministre de la Elisa, pas ça. Madame, il y a quoi Alors, a quoi tu as sacrifice. Il y quoi En partie. Oh, Madame, Monsieur Oui. Ne me touchez pas. C'est mon père. Oh, pardon là Mon père, il m'en fout de ton papa. c'est qui Les imbéciles là. Tu as chopé au milieu de, Dieu. On dirait sacrifice. Oui, oui. Mais, ne touchez pas. Ah. Les imbéciles là, vous allez manger enfant de l'homme, vous l'avez mis au milieu. Vous voulez faire quoi Au milieu là, ça vous faire quoi Sacrifice. Ça nous fait Pardon, c'est comme ça. Il y a quoi Il y a quoi Il y a quoi Madame, madame, où m'amenez-vous Où m'amenez, vous m'amenez, vous vous Lui, c'est ma fille. Hein Si tu fais quelque chose là, suis-moi, ça là c'est pour moi. Si tu as quelque chose à faire, faut les suivre. Les imbéciles là. Ah, ça Non. Avant, ah vous. Et moi des imbéciles, on cadre les mbouméos. Oh. Et t'es qu'à tenir. Madame Mais viens, mais Calme-toi, papa est là, hein Doucement. Tu pleures, mais. Secoue-moi. Tu pleures. La partie qui est coucher là-bas, Y a quoi Qu'est-ce que vous voulez Je vous ai interdit de toucher à ma fille, vous avez entendu Ça veut dire quoi ça On est en format à moi, on ah, Bye bye. Format à moi, elle est foin. Allah c'est du dit, Yoko Kundiana. Tu vas me bentapi, qui est le maquin euh, ici C'est toi, tu vas voir notre tête. ẹ jẹ́ àtẹ̀lé wọn. ìwà ìta ni lọ́bù mi ń bá rí ọ̀nù mọ́tò mi tí ń bá lè rí ọ̀nù mọ́tò mi wọ́n ra su ni bí ewé ẹ̀kọ́ kó o dókòó lé ọmọ yìí. mo bọ̀ lọ́wọ́ yìí ni o. bàbá bú ọ̀nà bá lọ tẹ̀lé mi. ìbínú ìyá yín náà mò ń jẹ nù ṣé gbogbo ohun tí bàbá ẹ̀ sọ fún mi. ojú yín mo sì ń wò sùtù wọ́ tó jẹ́ kékeré ojú ẹ̀ ni mò ń wò tó láti gbà tí ẹ̀gbẹ́ ẹ̀ tó ti lọ ṣàfọwọ́fà báyìí mo bá gbé gbánú lé mi mọ́ gbé ni mo bá ti gbáwo nu lé mi mọ́ gbé ni ó ti sú mi báyìí o. ọlá tiwọn mo sì ń wò bó ṣe ń bá ti gbọ́nà bèlè lọ àwọn èèyàn mi gan tẹ̀ ti ní kí n wá. ìbá ti lọ bèlè láti ẹjọ́ ìgbà àmójú ẹ̀ ni mò ń wò tówó ti sú mi kí ni mo ṣe èmi kúkọ́ mo kún fún un níyàwó ṣùgbọ́n ẹ̀rù yẹn gbogbo báyìí alájìgbélé mi lérí ni àmọ́ o àdúrà ní ká mọ̀ ṣe kágbóhùn ya kágbóhùn ọmọ abá ti gbóhùn ya abá ti gbóhùn ọmọ alihamudulilayi torí èmi ò tiẹ̀ mọ nǹkan tí mo lè ṣe sí i. Ah, ti gbọ́dọ̀ kọ́. Are ah. you bó ni bí yìí. ilé babaláwo ah ok ìyẹn dà ẹ ti pé ẹ máa lọ ẹ já lọ dọ́bù. agiri tẹ ṣe tẹ fi lálàjà lẹ tó ṣe yìí wà lájú. ètò ọ̀dà ń bẹ̀ ni pé ìwọ náà ni ọ̀tẹ̀ láwọn èèyàn rẹ ẹ lọ́ọ́ rẹ yanjú tẹ́ bá fẹ́ yanjú ń bẹ̀ èmi á jì sí akáàánú ilé babaláwo Allahu akibaru. ẹ tún fi oṣù báyìí ẹ bà mí mi. ẹ wọlé ẹ sálẹ lóde wa. Ah! nílé babaláwo Il est là, il est là, il est là. Il est là, il est là. Rose, il est là, il est là, Comme toi, ça va aller. Comme toi. Papa Papa C'est qui C'est moi, Elisa, papa Bon, je viens, il faut le faire attendre là-bas, je viens. Ok. ça va aller, hein, Allez, pour nous. Elisa, faut faire sortir les autres. Tu vas avec eux et je vais m'occuper de la malade. C'est bon. Passez. Passez. Ah, cool, viens, Viens. Passez. C'est le géniteur de l'enfant qui à la base. Excusez-moi, je ne vous comprends pas. Vous pouvez être un peu plus clair Vous êtes à la base parce qu'il y a une cérémonie que vous devez lui faire dès la naissance que vous n'avez pas fait. Non, non excusez, je suis désolé. Je m'appelle Jean-André Kwame. Je suis chrétien catholique. Mon père est catholique ainsi que mon grand-père. Chez nous, on n'adore pas de fétiche. Il n'y a pas de sacrifice à faire. Sacrifice Non. Ça, c'est pas possible. C'est que vous n'êtes pas le vrai père. Et si rien n'est fait, dans quatre jours, vous allez perdre cet enfant. J'ai vais tout dit! Mado, tu as quoi Ah non, il n'y a rien. Papa, il a tout dit. Vous me dites quoi mais... mais tu n'es pas le père de Nadège. Quoi Oui, pardonne-moi, pardonne-moi. Je ne suis pas le père de Nadège Oui, oui, tu n'es pas le père de Nadège. Si je ne suis pas le père Oui, oui, quoi, mais tu n'es pas le père de Nadège. Qui est son père C'est Nanago. Mon patron il lui qu'il qu'il a pas de l'hiver. Et eh, lui aussi. Il a envoyé viande encore. Ce qu'il m'a envoyé là, c'est même pas encore fini. Ça va aller, ça va aller, ça va marcher. Mado, Madeleine, ah, là-bas pour moi aussi, là-bas, maman. Je veux aller là. Vous m'envoyez quoi de l'argent Tiens. Mais ça c'est quoi C'est l'argent. Ça, c'est trop petit. Pourquoi tu sais que maintenant, là, ça marche pas Ce qui m'a envoyé là, ça est dans le frigo là-bas. Tu arrives là-bas, il n'a qu'à m'appeler sur mon numéro. Euh, c'est 40 000, c'est 40 000. Ah faut lui donner seulement. Faut lui donner, faut seulement. Il n'a qu'à m'appeler. Hein? Tiens, Mano. Ton croc, c'est quand Ma femme m'a dit ça, ma femme m'a dit. Pourquoi dans mon croc, c'est la sonne Vas-y, comment tu sais Ça, tu sais. Faut pas dire. Là-bas, dans le Mado, ah, qu'est-ce qu'il y a Depuis là, depuis que ici, depuis là. Tu sais pourquoi je viens après toi Ouais. Après deux mois, pas mes règles. Deux quoi Deux mois, tu as bien compris ce que j'ai dit. Oui, Dieu merci. Dieu merci. Mado, Dieu merci. Ah, chérie, c'est qui t'es fait C'est qui t'es fait Au nom de Dieu. Il t'a donné tout, il t'a donné l'argent, tout, tout, il t'a donné. Hey, hey. Prenez comme ça, prenez comme ça. Sasakete Chavenefe, Bayo, tu dis quoi ma fille Ma fille a fait quoi pour te donner Non, non, non, non. Il dit, il a fait quoi J'ai entendu quoi Elle a zé. Elle a quoi Elle a zé pour moi. Toi, Nango, ma fille a fait quoi pour te donner Ma fille a fait pour te donner. Ta ma fille a fait quoi Pourquoi t'es comme ça ah. Mado, tu m'as dit au magasin que tu es venu pisser. C'est pisser qui est là. Anango, tu as pas de ma femme, non Donc, Anango, tu as dit, on s'est dit. Donc, à faire quoi Femme, Anango, mou àsìkò àná ngorúkọ rọ ó akọmi akọmi pọ sẹmọ mi kàn kúrọmọ nẹnẹ moi je vais pas babade trop tu vas aller au village. non dis pardon ngwe yaki mi àsìkò kọrọ ti sa au village kẹrin yà yaki yóò sa akọmọ akọkọrọ dọ afa kọngọlẹ afa ma kwami. tanti gbanyan lọ. ngwe bayo bayo fini fún anango si anango nifọ mi akọfọ akọngọlẹ afa ma kwami kwami nkọrọ báwo. Tansu. Atiri. Eh. eh. Nde nga kani yole. Anango munsi benefo. Awuba anango mefa bafako. Obaba fako. Awun mi nkusuma ummo. wa. aja mi kroba sika ole sika ole loto. Nwere ke kwa mele manyo. Awun ike nde Sene akọ magazin magazin nù pẹ́pẹ́ akọ àwòrán akọ lomi láti rí kẹ̀ màá bọ̀ màá tọ̀ lọ láti rí mhm. kẹ́ngẹ̀ lọ ti kẹ́ngẹ̀ lọ sa láti rí lẹ́sà náà wọ́n mi ṣẹlẹ̀ kọ́ náà wù mẹ́m ebi ìfẹ́ yìí kí ṣèṣe làbá fẹ́ ní púrọ́ màá fi bọ́ alẹ́ ṣèṣe làbá ìfẹ́ bá je ṣèṣe ma fi c'est quoi même vous aimez trop m'aider les gens c'est l'argent où vous venez chercher c'est pour prendre mon enfant pour aller mais bon tu sais gourou nemu àjọ àdìsí fún àmọ́ kan Ça Kwame un peu. tí a fi náà rẹ̀ tán ẹ. Euh, c'est ça me dit que c'est pas fait pour me retirer chez Béni. Eh, oui, oui, oui, c'est vrai. C'est qui elle suit? c'est pas qu'elle sait qui est grave. Elle est déjà allée à la maison. Donc, je sais que tu viens me trouver à la maison ce soir ah, Tu en prie, non Parce que tout est déjà arrivé. Tu viens me trouver à la maison avant que je dois, hein Oui, il n'y a pas tu de problème, prie, non Bon, d'accord, je t'attends à la maison. Madeleine, Tanti. muke na ndenga ikani magazine wa chenisi. Eh. Nseka kula nsu. Nti. Afa kwa ba makwami. Eh. Ngote mi ana afa kwa mani afa kwa fa makwami ne. Eh. Ana ngomi mami nsari kanga mefi. Befi ngaya ti moi. Me fo fa ko mefọ bafa kọ mmụmọkụ ọbụba nwa mi si ekwa mee ịka ọkụ mgba sụọ olegoto olesika olesụa ire ya nwenwu akwara tatanu afa mami anwike eh. na ka ya nsula kọkẹ na kọ sọrọ finfin besi kwami na sọrọ fin e esukọrọ bani adirike na faya ire kọ abayin eh. wabadọsọ nganu sọkọ bayin amu akɔ ankɔkɔ di mɛ kan atiri sɛnɛ oye nɔsi kɛ mu wɔmu asisɔ yo waba sɛ aba amu akɔ atiri yo oye. yo yawo sin o ọ̀hún ti gbà yà place yà lẹ́nu pẹ̀lú. vais te dire ça va Des nouvelles Il n'y a rien de captatif. Quand tu m'as dit de venir au restaurant, je suis venu à la maison le soir encore. quoi, mais si c'est au chaud là, tu vas pas sortir la nuit là. C'est bien quelque chose qui est grave. Moi-même, je t'attendais depuis là, je sais que tu vas venir. Donc, oh, j'ai déjà fini tout toute faire. Elle a déjà accepté. Donc, oh, c'est bien quelque chose qui est grave. Je vais vous laisser, puis je vais rentrer dans la maison. Si vous êtes prêts, puis tu m'appelles. d'abord même àdàbọ̀ mẹ́mi tètè voilà ta femme Madeleine màá kọ́ màá wúrọ̀ tó à ń lọ sámúkọ yòóyìn à ń fẹ́ mi tẹ̀nà gbà mí rán sí ẹ̀ àti rìkẹ̀ láyọ̀ yín yẹ́yẹ́ ẹ̀ láti kọ́ ìkẹ̀kùn ọ̀hún ẹ̀ àti rì ní tu kwami jésì ẹ̀ tí wúrà bẹ́ẹ̀ tó ti máa fẹ́. Madou, tu as osé me faire ça. Pardonne-moi, Il a nourri la fille de quelqu'un pendant 25 ans. Pardonne-moi. Ça veut dire que si je comprends bien, les autres enfants ne sont pas le mien aussi. Non, non, Ils sont tes seuls! là ce sont tes enfants. pardonne-moi. Madou, Je ne je te pardonnerai jamais ce que tu as fait. À partir d'aujourd'hui, toi et moi, c'est fini. Non, Je veux plus voir ta pied sur moi, t'as compris Laisse-moi Non, non, Et puis, pour moi, reste pas à l'étranger. Pardon, Je vais me battre. Maman, lève-toi. Mambo Mambo Moi, Tombo, écoutez, vous avez pris ma force, ça vous suit pas. Hein. C'est ma fille, vous voulez prendre, non Vous allez voir. Vous allez savoir, vous saurez qui je suis. Mais, mais écoutez, mon frère. Quoi ça Qu'est-ce que ce monsieur est en train de me rencontrer Voilà, je suis là. Madame. Madame. Pardon. Anugola, elle est où Il y a longtemps, dit. Il y a longtemps. Comment le trouver alors, il y sa photo. sa photo, non Il sa photo. Je sa photo Il y a sa photo. Vous pouvez partir. Mais Je vous donne deux jours pour me ramener le vrai géniteur de cette fille. Sinon, je vais la vider. <laughs>

Aji Taofik. Bóò ló yẹ̀ sí kí ló dé? Alájí, ọ̀rọ̀ tó fi báwo mi yọ. Bí báwo? Ọmọ tí Kàbírù fún lóyún, wọ́n ní Yorùbá bàbá rẹ̀. Àwọn tí o Yorùbá báwo ó kọjá ń bí nísìnyí tí mò ń pè tó bínú lọ ń bì. Ó bínú jáde. Ọmọ àlè wọn gbé fún un ah, ah. ọ̀rọ̀ yóò yé mi. jẹ́ ẹ̀ mọ tí ń ṣẹlẹ̀ kí ló pé. lọ́kàn ṣẹlẹ̀ ni pé ìyá rẹ ní fọ́tò rẹ ń bẹ lọ́wọ́ o. fọ́tò ta ni. fọ́tò bàbá ọmọ tọ́jẹ́ Yorùbá gbẹ̀mí ni mà nìyẹn. madam baba bon ce qui soit en de me raconter là c'est vrai. ẹ̀sà fọ́tò ẹlẹ́sìn ẹ̀sà fọ́tò. mi ní táìmù tó pọ̀ ètò yìí ẹni Abdulkabir ìyá arábìnrin tó fún lóyún tó kó wàhálà bá mi yìí ló lóhùn ní fọ́tò ẹni tó ń bímọ fún lọ́wọ́ tó wàá lọ gbé mọ́tò ẹ̀ sìn kó tètè gbé wọn lọ kẹ́lọ́ rè mú fọ́tò wàá bá mi nílé fún mi. ẹ má pẹ́ o adé ó bá wọ́n tó kó tó kó mi sínú. Oh. ntọ́mọ rẹ̀ ń ṣe yìí ok ẹ dẹ́rẹ́bà yìí dà ọtí mọ́tò kan lè kọjá lọ. àyíṣà fi wọlé fún mi. Vamos a ver. toi Madeleine madou, Tu me connais pas Siaka hmm. Mado Oui, bien, madou, Oui, bien, Qu'est-ce qui t'énerve Pourquoi cette question Si je t'aimais pas là, il serait ici pourquoi Je t'aime. Parce qu'il y a peur. Hein. Tu as peur pourquoi parce que tu es un Nango. Mmh. moi, je suis un Nango. Je Yoruba. Frère, frère Yoruba au là. Voilà Balafra. Voilà ici. Je suis un Nango. Mmh. Yoruba, Anango, oh, oh, tout est même chose. Je t'aime, je vais te marier. Tu es avec moi Tu vais me marier. Tu as me marier Oui. Tu as me marier, Malo. Oui, Bagnon. Dieu merci, ma chérie. Ah! Madou. Ah. Siaka. So beau, il Ah, Sarah, tu m'as pas vu ou bien? Chérie, chérie, c'est pas pareil, je t'ai pas vu. Aujourd'hui, c'est sais que aujourd'hui est dimanche, hein. j'étais assis au marquis. mes jetons sont finis. Là, c'est ça, j'ai venu prendre un peu de jetons. Là, ici au marquis. si vous finissez, vous venez me trouver là-bas. Ah, lógun lẹ́kọ̀ọ́ ọ eh. fẹ́ràn bàjí pọ̀tẹ́bù bí ẹ ọ fẹ́ràn bàjí gbọ́ àdó ah. ah. sí rí wọn. sábà sábà sábà sábà ẹ ẹ rojú ayé abẹ́ rí ẹni tẹ́ ń wò nínú fọ́tò yìí tẹ́ bá rí tí ń bínú tí ń bínú ó máa fi kan ò ní fẹ́ràn kan tí gimú mi gimú ti ń fi ń fà tọkùnrin yọkùnrin ti fi gbẹ́sẹ̀ rìn ẹni ẹ̀ ń wò nínú fọ́tò yìí ọ̀rẹ́ mi ọ̀jẹ̀ ni níjọ́ tí ó kú òun gbòòrò lẹ̀ ó ní nítorí bá mi sọ lórí ọ̀rọ̀ rẹ̀. Hmm, hmm. ọ̀rẹ́ mi kí ló ń ronú fún. ọ̀rọ̀ mi tó rònú pé nípa ọ̀rọ̀ nàìjíríà tí mò ń lọ yìí náà ni. Ah, bẹ́ẹ̀ ni o wàlẹ́ ọ̀rọ̀ mi tó wò nù. wọ́n jò bí ọ̀nà ọ̀rọ̀ kan wà tí ń jẹ́ ẹ̀dùn ọkàn fún mi. ṣé àwò. ọ̀sàmọ̀ màdò. màdò. màdò tí mo fún lóyún tí ń rí. Hmm, ọ̀rọ̀ ńlá lọ sọ yìí o ṣùgbọ́n gbogbo gómi ní tèmi ọ̀ sọ fún ọ ní pé kí ni dé nàìjíríà ipò ọ̀jẹ̀ lọ́nà ọ́ fọwọ́ láwọn ọ̀jẹ̀ lọ́wọ́. ṣé wàá bẹ́ẹ̀ ní sí abẹ́ẹ̀ ni ààrẹ rí nǹkan Madeleine left wa pardon calm to her calm to her adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba hmm, ibi ọ̀rọ̀ wa dé dúró ní ìsinyìí. tu sais ce qu'on va faire hmm? la fête à moi maintenant ma soeur vous allez tranquillement partir à la maison hein dès cet ainsi vous devez savoir quoi faire ok, okay? Eh, eh, ìwọ àbíkàbí lọ gbé mọ́tò rẹ kó lọ dá àwọn àna rẹ sílé. Yes, come in. Ààrẹ. Bàbá wa dáadáa. Àwọn àlejò pàtàkì ló wọ́pẹ́ adó lè o. Ajiwe. Ajiwe. Agbọ̀njọ́ mẹ́ta. Ah! My friend. Imam. Èmi nù. Nílẹ̀ ilẹ̀ akílódé wà dé ẹ̀yọ́ ojú sí wa sá sẹ́yìn mi. èyí sí lábẹ́ gbogbo ọmọdé àbúrò fà. Ah, tani wọn ò sí ilé ẹjọ́kù ẹjọ́kù. ẹ alájì amani o. kò sí nǹkan kan tó le lórí ọ̀rọ̀ ọmọ yìí náà Abdulkabir eh, torí Yorùbá bọ̀ wọ́n ní etí tó bá gbà lọ. oyè kò gbà bọ̀ wọ́n bá bọ̀ <laughs> lórí ọ̀rọ̀ ọmọ tibí ta ní fún lóyún àti tẹ̀sẹ̀ ilé bọ̀ gẹ́gẹ́ bí tí wọ́n wí tó àbálò àbábọ̀ kò ní jẹ́ ìyàlẹ́nu fún yín pé ọmọbìnrin yìí lè ṣe ọmọ àbáwọlé ọmọ yorùbá pọ́nbélé ni pàápàá jùlọ ọ̀rẹ́ mi ọ̀jẹ̀ báyọ̀ ńlẹ́ tó kó lọ ilé ńjọ́sí ọmọ bíbí inú ẹ̀ lọ́mọ yìí. Ah, ah, ah, ọ̀jẹ̀ báyọ̀ ńlẹ́ òun ni bàbá ọmọ yìí. lórí à ń tẹsẹ̀ lébọ̀ à ń tẹsẹ̀ ìdáàbọ̀ yìí iná ti ní tọ̀ bàbá ọmọ yìí bí ọba ṣe àwọn ètò kan gẹ́gẹ́ bí nǹkan àṣàbílẹ̀ yóò ti yé yín tọ̀ ọmọ yìí ò ní bí ọmọ àbálò àbábọ̀ àbá bẹ̀rẹ̀ sí tẹ̀wájú làbá ń tẹ̀lé yìí nígbà tí ìyá ọmọ yìí ṣe lọ́ba ní ìwòtọ́ ni bàbá rẹ̀ tó bí gangan ò sí nílẹ̀ yìí mọ́ bó o láwàá ṣe dáfẹ́ lọ́ba ní fọ́tò rẹ̀ níbẹ̀ lọ èyí mú wá ní nígbà tá a máa wo fọ́tò lọ́ba ní fọ́tò rẹ̀. ẹ èyí tí ó wà wùmí kẹ́ ẹ̀ tètè ràn lọ́wọ́ lé lórí òun náà ni pé gẹ́gẹ́ bí ètò yín àwọn tí wọ́n kórè lé nílẹ̀ yìí ṣe mọ̀ pé ẹ̀gbọ́n kọ́ wọn lè ah, gbọ́ orúkọ wọn lọ́wọ́ wá sí i bẹ́ẹ̀ ni nítorí wọn wà nù bí wọn ó ṣe rí ọ̀jẹ̀ báyọ̀ nílé bá sọ̀rọ̀ látọ̀dọ̀ mo mọ̀ pé yìí nìkan rẹ̀ lè lọ́wọ́. kò ní sòrò torí ọ̀dẹ báyọ̀ lé èèyàn pàtàkì ni òun lè di fọ̀rọ̀ nàìjíríà community ṣeré. àdúgbò ẹ̀rọ ẹ ṣeun. hello wà sẹ́kírì gbé fáìlì àwọn tí ó ń lọ nàìjíríà tí àwọn kọ̀ọ̀kan lè gbé fáìlì yẹn bá mi Eh, ẹ kú jòkó. ẹ ẹ ṣe wọn rẹ. ah imam yes come in. Ah, ìyá mi ẹ kú ṣe wọn. ẹ eh, wọ́n sì máa lọ náà. Eh, ẹ máa kí ẹ tó wáyé. Ah, alájí alájí. ẹ ààrẹ àwọn òdùgbẹ́ púpọ̀. Ah wọ́n ní bínú sí rí bẹ́ẹ̀ ló ní yẹ̀dà rí. ǹjẹ́ mo rí ẹ̀yin ẹ̀ ṣe nǹkan tí ó lè eh, lọ deux cent trente-quatre. Mm-hmm. Oh, four four mm-hmm. six six mm-hmm. and sọsandis sọsandis ok sọsandis. hello a a a a kú ọjọ́ mẹ́ta o sálàáfíà ni o. látàbí jẹni alihaji isiaka alhaji isiaka ọ̀rẹ́ rẹ ọjẹ o ṣeun o ọlọ́run ló ṣeun o àbíkó là á wí èmi gẹ́gẹ́ ni mò ń bá ọ sọrọ ọpẹ́ gidigidi ni fọlọ́run ìlú nọ́mbà kan ló fà á. ẹ má jẹ́ ń sọ̀rọ̀ ju bó ti yẹ lọ nǹkan kan lájọ sọ èmi pẹ̀lú ẹ kó tó di pé okó kúrò nílẹ̀ yìí lórí ọ̀rọ̀ ọmọbìnrin tó lóyún fún ọ lọ́jọ́ sí ọ̀rẹ́ mi ọba bí ó kọ rẹ̀ àdúgbò lọ́dọ̀ ọlọ́run ń tọ́ wá ṣẹlẹ̀ ní wípé arábìnrin ọ̀hún ó kúkú bí ọmọ náà ṣùgbọ́n ní kúkúrú ọ̀rọ̀ ọmọ tó bí obìnrin ni ọmọ ọ̀hún ó ti wá padà wá já sí ìyàwó ọmọ fún mi lọ́wọ́ tí mò ń sọ̀rọ̀ yìí ọjẹ́ bó ṣe bá mi ní ìlú Côte d'Ivoire ní tí mo pè ọ́ sí lọ́wọ́lọ́wọ́ yìí nù ń bọ́ bá dé látò máa sọ gbogbo ẹ̀ mo ti mọ̀ pé ibi tọrọ ọjà sí náà làwọn ará nàìjíríà gbèsè wọn dé o tó bá jẹ́ yìí òun ni. àrígbẹ́ǹtì yẹn mi náà ti ṣe gbogbo ẹ̀ yóò wù mí kí ọba mi nílẹ̀ yìí ní àárọ̀ ọ̀la ọpẹ́ ju ọ̀tún la yóò dùn mọ́ mi nínú bẹ́ẹ̀ dákun torí ọlọ́run ọ̀sẹ̀ mo dúpẹ́ púpọ̀ ah, aláhùn àfihàn ah imam.

ọ̀rẹ́ mi mo kí ọ lẹ́ẹ̀kan sí òkú rẹ o à ń jèrè àwọn ọmọ mọ́ wá pé gbogbo ọ̀rọ̀ ti jẹ́ lọ́gbọ́ òun o. ẹ káàbọ̀. ẹ káàbọ̀. ẹ ẹ yà mí. ẹ ẹ ẹ ilẹ̀ arákùnrin. ẹ jẹ́ káàbọ̀. ẹ wẹ̀lẹ̀ ah, yìí. Ah, àtàrí àjàlá fún mi. eléyìí ẹsẹ̀ rọ ọmọdé. ọ̀rẹ́ mi ló lọ dé yìí ẹ káàbọ̀ ilé ẹ ní ẹ dákun ìyá mi yẹ dára báyìí ẹ ǹlẹ́ ẹ sì pẹ̀lẹ́ sí yóò da yóò da orí ètò yìí náà nàìjíríà náà ń sáré lọ sí ń sáré bọ̀ sí n kò sì ti fi ń lọ́kàn balẹ̀ lórí ọ̀rọ̀ yìí n ò mọ èyí tá a ṣe ọ̀rẹ́ mi ẹ̀yin alájà ọmọ rẹ tí mo ní kọ́rọ̀ rè gbé àwọn ìyàwó ẹ̀ àti ìyá ìyàwó ẹ̀ wá. wọn ò bóyá náà náà tẹ. wọ́n dàbí fáwọn náà náà dé yẹn márùn-ún ọkọ ọmọ ẹni mo bọ́ yẹn. Hmm ọlọ́run ò ní jẹ́ sórí ìlú kò sí ẹ̀jú ìrònú bẹ́ẹ̀ tó jírí mi fọkẹ́ balẹ̀ fọkẹ́ balẹ̀ lọ́rọ́ wọ́n mójútó nǹkan mi lọ́wọ́ ọmọ mi wọ́n mójútó ọkọ mi rẹ̀ wọ́n bọ̀ yìí ẹ ọmọ tí ọmọbìnrin yìí fọ́ ni ọkọ yìí. ẹ̀yin ẹ wò ẹ wò ẹ̀yin ẹ alájì sẹ́kì. ẹ bá ń filẹ̀ ẹ bá ń filẹ̀ ẹ bá ń filẹ̀ ẹ bá ń filẹ̀ o. Ah! Ah! yẹnyẹ mẹsì báyọ̀. Ah! kálọ̀ kálọ̀ kálọ̀ kálọ̀ kálọ̀ kálọ̀ ilé ilé. ibà o ibà arúgbó ibà rẹ̀sà ibà àwọn tó ṣílẹ̀kùn òní ọmọ inadej ló wọ apá sínú ló wẹsẹ̀ sínú ó mọ orógbó ó mọ bì ó mọ atare la fẹ́ fi sú oore níbí báyìí oore ta fẹ́ sú níbí báyìí kọ́mọ náà ro apá náà sínú kó wẹ ọ̀sẹ̀ náà sínú kó sọ ní re kí bàbá ẹ̀ kó rí tó ó ṣe ọkọ̀ ẹ̀ kó tó ó ṣe báyìí kójú má pọ̀n wọn báyìí o tábà sọ fún gbọ́ ọgbọ́ ní gbọ́ yìí tábà sọ fún àgbàlẹ̀ gbà ń gbà o hmm. àbátálága máa wá dà lóṣù kì ń gbà mọ́ ọmọ rẹ̀ pẹ́ yẹlé ìfẹ́ ni kòkó ó jẹran hmm. bàbá ọmọ ẹgbẹ́ wo súre kalẹ̀ ẹgbẹ́ wo súre kalẹ̀ hmm. egun wọn ni ènìyàn ọmọ ẹ ti wéré ẹ ti wéré ẹ ti wéré. <laughs> ọjọ́ tó jí àṣẹgẹrẹ báyìí olówó ní ṣẹ́gun o ìkànjilẹ̀ wa ni ìkan tábàtọ̀ ọlọ́dọ̀ yín báyìí ní kẹ́ fún wa báyìí eégún mọ ní ẹni ọmọ àgbàgbọdọgbọdọ àdúbà lọrọ yín báyìí o ibà báwo ń lọ nìyẹn o ó yá nìyẹn o apààyàn ọyàn ah! o ọyàn <laughs> àkíkà ẹ ṣe àwọn eégún ti gbà ẹbọ o ẹgbọn ti gbà báyìí kọ́nà ọ̀la fún nadẹ́jì náà báyìí ọmọ tó rù sínú ká gbọ́ ọmọ ká gbọ́ ọ̀hún yá àṣẹ àṣẹ wà àṣẹ àṣẹ kọ́nà ọ̀la fún yá àkólà fún bàbá ẹ̀ báyìí àṣẹ àṣẹ àṣẹ àṣẹ tó ṣe báyìí àṣẹ àṣẹ àṣẹ. tábà fún agbálọ ọmọ yàrá fún lọtí ni ọtí líle ní lọ báyìí ọtí ìsúre ni kọ́nà ọ̀la fún bàbá ẹ̀ kólà fún àná báyìí. àṣẹ àṣẹ àṣẹ. bàbá mi mọ̀ gbé mi hmm, wàhálà ọjà tó jí o ṣeun o kù Oh ọyá ni ẹ o àjọ adìẹ fún báyìí fún wọn ni ọmọ ọgbà pápákọ̀ kòtò ọjọ́ mọ́ ẹni aláwọn tètè. nàdẹ́jì náà kó wọn máa sínú kó sọ ọ́. àṣẹ àṣẹ àṣẹ. àpọ́bà nìyẹn o. dúpẹ́ àṣẹ àṣẹ wàá ìjẹ́ <laughs> tó jẹ́ bọ́ jẹ́ nìyẹn. àṣe ètùtù náà la ṣe báyìí àgbọ̀hùn hmm. ìyá náà àgbọ̀hùn ọmọ náà sí rí báyìí ló ló ló sọ̀kalẹ̀ àsọ̀kalẹ̀ rẹ̀ ìbejì ní òbí ló kó bí mú ẹ báyìí. kódà bàbá tún bí mẹ́rin ayọ̀ tó kú. gbogbo ayọ̀ tó kù ni ẹ báyìí. ó ṣe wọn ọjọ́ tó jí ọlọ́wọ̀n ní fi kú yà wá báyìí ìṣẹ̀lẹ̀ sí ẹ̀yìn nítorí wá ní á fún ìyá ọmọ mi. ìyá ọmọ yẹn kò séwò èyí bẹ́ẹ̀ ni líla. èyí tó fẹ́ lá lélẹ́yìí. <laughs> èkejì ní ó bu sómi fún ló fi wẹ̀ ni ẹlẹ́kẹta kó máa fi yọ inú kó máa fi wọnú àtọ̀kalẹ̀ ọmọ báyìí àbí yẹn ló báyìí kàkà oníṣẹ́ ọmọ náà kàkà oníṣẹ́ yìí náà báyìí ọ̀dà ẹ̀ lọ́wọ́ báyìí. ọba fún kó fún kó fún pé tó padà wá máa bá ìṣó. kò o. bẹ́ẹ̀ ni. nígbà tí wọn náà ń kó tó ní lọ́mọ kó fún wọn ò gbédè tí fi bá sọ̀rọ̀. kò pa fase ni. ẹ òun kò fase. wọn ò pa fase mọ ah, ẹ ti kó lé ti pẹ́ ọjọ́ ti lọ ọjọ́ ti pẹ́ ọjọ́ gbọ́rọ̀ bí ọdún ẹ ti kó lé ti pẹ́. Ah, ọba rédè. <laughs> ẹyin o mọ bọ mọ bọ mọ bọ. madam calme toi t'as compris ta fille va accoucher. n y'o bímọ. ẹ b'a accoucher. n y'o bímọ. on a fait tout ce qu'il faut. t'as compris non. Ben, ça y a Tu as le donner, il va boire. Ça, c'est pour boire. C'est pour boire. Si la bu net, hein, quelques minutes après, tu lui donnes ça là. Elle va frotter son pas avant. Sur son ventre. Tout son Tout son ventre. Hein. Elle va accoucher. faut pas te presser. Ça là maintenant, c'est pour donner le bébé là. Elle aussi va prendre dès qu'elle accouche finie. C'est comme ça que tu vas lui donner. T'as compris, non Va faire, va faire, va faire. Ouais, wow, wow, hey, wow. est là. Ah. má fi tún fi ṣe akóńbá àní wọn fọbẹ gbẹwé wúrẹ wọn fọbẹ gbẹbọ àgùntàn wọn ò ní fọbẹ gbẹbí ọmọ tèmi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ó bì fẹrẹ lájọ ọ̀rẹ́ mi ọ̀jẹ̀ tún jí yóò dáa fún ọjọ́ gbọ̀n ojú òní tì gbogbo ibi táwọn ọmọ tiẹ̀ náà bá wà wọ́n rà láàánú. ìyí tí a máa ń sọ fún èèyàn wa nu o tá a bá ń sọ̀rọ̀ wọn mọ̀ pé kí ni ń jẹ́sẹ̀ sí ò sì mọ̀ pé ìṣẹ̀ṣẹ̀ làgbà ẹ dákun torí tọlọ gbogbo yẹn mọ sọgbà gèdè ibẹ̀ láti jẹ láti mu ibẹ̀ lẹkùn bàbá mi máa gbé ló ti jọ ló ti rọ bí ọjọ́ ẹ sọ. kàfáyà kàfáyà. náà màlájà mo ti ń bọ̀ ó mà kàyàn lóhùn kí ló dé. àlejò kan wà nípa nítorí ọmọ tí a lò yá náà ni ò jẹ́ ń gbé báàgì dání ní olóògì náà so tí ìyá ìyàwó wa bá ti dé kó pè mí lórí fóònù ṣó ti gbọ́ má lọ jìnnà o. ẹ má pẹ́ mọ́. lẹ́nu. ṣé kọ́ mọ̀. pas de ma C'est ma tante Afro hein, qui m'a mis dans ce problème là Je te demande pardon. Pardon, ma fille. Pardon. Hé, eh, maman. Oui. Ne t'inquiète pas. Hey. On n'a pas remercié le bon Dieu. Eh, le seul. Le seul Dieu. Le seul Dieu de... Bonsoir, mon frère. Bonsoir, Bonsoir. oui, ça va. ça va bien Oui, ça va. Je vous remercie. Félicitations. Merci. Il est merveilleux. Il est merveilleux. Il a Seigneur, merci. Et eh, ça va. Salam alaikum. Eh, Aladji, ça va Oui, oui, ça va. Ah, vraiment, mes félicitations. Merci. Ah, y a bébé. Merci. Ah, vous Hein eh, On m'a on On ah. Bonsoir, madame. bonsoir, madame. Merci, oh, Félicitations. Seigneur, merci, oh. Dieu, tu bon. Dieu, tu bon. Dieu, tu merveilleux, Seigneur. Tu es excellent. Allah, tu vas la mi lọ́jọ́ akọlù gìdàbí adé mi lọ rẹ̀ rẹ̀ jọ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run bàjẹ́ ọmọ náà bá mi bí Nàjẹ́tì léèrè ni mo ní sí.

bonsoir. Ça va Tu fais quoi On fait ta fête. Ah. Tu veux combien Tu veux quel Il eh, faut essayer. Oh, ça me plaît pas, il ne sais pas. Et eh, ça là, C'est bon. Ça c'est bon. Madame, c'est combien C'est 1000 Faut diminuer. Hum, la semaine passée, je suis payer ça chez toi. C'était eh, Ma fille, c'est ça maintenant, c'est ça. Oh. Faut Faut diminuer, madame, pardon. Faut envoyer 800. 800, c'est bon. On a problème de monnaie. Tu as combien Ah, ça, alors. Dieu merci. Oh. Oh, My girl, if I go do anything, I go do my well for you. I'm putting on my Cause I'm in love with you. Love with ah! you. mo jẹ́rìí egun bàbá mi ló ń gbèrú òun ṣe é ti ọwọ́ afárahàn bó ṣe kó farahàn mi. ọlọ́pàá ọ̀pẹ pàtí lẹ́nu. nítorí pé àdúgbò lọ́dọ̀ ọ̀rẹ́ mi wọ́n hmm? gbé ọmọ tọ́jú rẹ̀ wọ́n yọjú sí dókítà ọ̀tẹ̀lé mi ká lè yọjú sí dókítà lọ́hùn. ọ̀jẹ̀ wá lé ah. ọmọ tó fojú dọ bàbá bàbá. láti méjì ọdún mi ọdún kún àrùn sèmi. obìnrin alájà ní ìsìn ètò bí nǹkan ti ṣe yanjú náà lòun náà bá jáde ń gbòtì rí bá a nísìn ọ̀rọ̀ tí ọba ńlẹ̀ ajita ofik ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọmọ ẹ ìyàwó ìyàwó ẹ ọmọ ẹ ọ̀rọ̀ bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ní sọ fún mi bóò ni àjọṣepọ̀ tó gúnrégí ó sì padà sáàrin bàbá àwọn àtìyá àwọn. ńlọba tó kúnlẹ̀ lé lórí kí ọlọ́run ọba ni yanjú ẹ̀ kó rí fẹ́. imam ọ̀rọ̀ ni. Nah tọ́ gbogbo wa pátápátá la mọ̀ pé ntọ́lọ́run bá ti ṣe tó ti yanjú ó ti yanjú ẹ̀ afẹ́ olórin kan sọ bíbá yìí hmm. ó ní máa ṣí takana wà ńlá mọ́ àṣà wà máa ṣí tù ńlá ń tàṣà lẹ́múyẹ̀kùn sọ gbogbo bí kíbi tẹ́dọ̀ ọba dé láyé tí ó rìn dé ọlọ́run ti yanjú ẹ̀ abẹ́ ìwà rí bọ́lọ́run ṣe bá yanjú ẹ̀ rí ọmọ Abdulkabir ẹ̀wọ̀ náà bí tóun gbé tiẹ̀ gbà èmi ẹnìkan ní senegal ẹnìkan ní bawure ẹ má fẹ́ yìí ẹ fẹ́ ọlọ́run ti yanjú ó ti pè bubu ọ̀rọ̀ kó wá wá látòdì ọ̀run bí kówó sì ti rìn ọlọ́run ti yanjú ẹ̀ tọ́ ká dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ló kú o ká máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ká sì tún máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. ọ̀rẹ́ mi ọ̀rọ̀ ló délẹ̀ bó ti délẹ̀ yìí kí ni a sì sí. alhaji náà ọ̀rọ̀ yóò tó nǹkan táwọn àgbàdo gbàgbé ọtí. Allahu akbar. mo rò pé níjó ní tá à ń sọ ọ̀rọ̀ mo ti sọ mo ti yánú ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí mo ní mo ti dárí jin ìyàwó mi. Allahu akbar. tí ò sì sí kínníkínní kankan nínú mi mọ́ láti gbà náà. kí ni mo ò ní dúpẹ́ fún afudurira láyàtà láàfíà mo sì tún fojú rọ́mọ mi mo tún wá rọmọ ọmọ mi. èmi ló pẹ́ tọ́ sí jù. Hmm. ẹ dúpẹ́ fọlọ́n pé ẹ ṣe é wò lónìí òun náà ṣe é wò ẹnìkan ò rí bákan àbí ẹ gbọ́ mi yé dáadáa láàrin òṣèlú kọ́lọ́n kọ́ wà pẹ̀lú wa ẹ yọnu sí tán yẹn yẹn ní lẹ́ẹ̀kan náà. láti ìgbà tí a ti wà ní èwe tá a ti ń ṣe tọkọtaya yìí mo ti dámọ́jẹ̀mú fún ìyàwó mi pé n ò ní fẹ́ nìkan kan lẹ́yìn rẹ̀ mọ́ bá ti lóyún fún mi torí bí ìyàwó mi ṣe wà yìí ìtọ́lọ́n ti kádàrá páàsì ìrìn àjò wa láti rí ìlérí mo sì tẹ̀lé títí di èmi tí mò ń sọ fún yín aláyé wọ́n bá ti ṣe tán àti máa tẹ̀lé ń lọ nàìjíríà èmi ti ṣe tán. ló bá tán. mo ti ṣe tán hmm. kí ló máa fi àbí kí ló dún. ẹ wò bí gbogbo ọtí rìn ẹ wò bó ti rìn hmm, hmm. ọmọ wa yìí gan ta ló mọ̀ pé bàbá ẹ̀ ni àṣé ọmọ tó padà wálé ni Abdulkabir ọlọ́run ló á tì ọ́ sí i ó tì ọ́ lọ síbẹ̀ tó àwọn dúpẹ́ lọ́dọ̀ lóhùn pé Ọlọ́run ti bá yanjú gbogbo ètò yìí nítorí ìdí èyí a sì ti mọ̀ pé Il wa ti il y en a gan ó so je pense que tout a été déjà dit vous avez compris votre mari il est, très sincère il veut euh, reprendre avec vous. Aladi. Oui Madeleine. J'aimerais que tu demandes pardon à Bayo pour les actes que j'ai commis c'est pas venu de moi-même c'est ma tante qui m'a poussé à poser ces actes donc toujours je demande pardon à Bayo qui m'excuse. Ah. Di dari Allahu akbar. kò sí kankan mọ́. náà àti bàtà àti dé náà láti ń sọ̀rọ̀ náà. ọlọ́run lọ́ba tí wọ́n dáríjì náà dá. Hmm. Allahu akbar tó. Allahu akbar alhamdulilayi alhamdulilayi ẹ̀rí sí ọlọ́run bí. Hmm. Ah, ọlọ́run kú sẹ́. ọ̀pẹ̀ni fọlọ́run. alhamdulilayi alhamdulilayi. ọ̀rẹ́ mi àdúrà tiẹ̀ náà gbà. àmì o. Ah, Abdul Kabir ah, ó wù mí báwọn. bẹ́ẹ̀ni báwọn. òun náà ó ṣèṣe ó ṣèṣe alájì nù ngbà alájì ń sọ ń jó ni pé ọ̀rọ̀ fọmọba wúrí ó ṣe kíní kan. so what can you go and say? I, I be the chosen one, I remain no para of Niger land. I brain, brain, working all day, like say I know be my man. Oh, the street keep urging me to do more. Once my I come with this brand new one, own animosity. I be the great one, I'm ever sure I am beyond the gift of. Ojúmọ́ kan more kan they call, I call, I call just like Kameli. Ọlọ́mọ ṣì kàtà lọ fa àgbàdo. sorry, I think you should know. So abẹ́kì o, ọba ò lè pé méjì rẹ̀ àmì. Ọ̀rọ̀ ti sùn lọ, ṣe pẹ̀lú. Àtọ̀ Nàìjẹ́, àtọ̀ Nàìjẹ́. Street credibility ni ẹ̀dá. Check my fans, ọ̀la ìyá mi don't be lie, yeah, don't be lie. your but I know you understand I'm nice ah. You go to stress and the least where I i We always peacefully do very nicely try to buy our These movements are nice We're not always always